نسألك يا من هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الذي المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المفتي المبدي المعيد المحيي المميت الهي القيوم الواجد الماجد الواجد الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم تسليما كثيرا آمين adáwọ̀pẹ́ fún Allah bẹ́ẹ̀ ni àtúnkí ẹ̀yin olùgbọ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò tí a kò fìdín lórí one zero oh one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello oní orúkọ mi mo sì ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá fi ṣíde òun náà ni wípé oníbèrè béèrè pé àwọn ti gbọ́ rí lórí ètò yìí náà ni pé nígbà tí a bá wà ní ibi tí a bá ti lọ ṣe ẹ̀yọ́ táwa fẹ́ ṣe àlùwàlá níbẹ̀ wípé a wí gbólóhùn bisimilá torí pé tàbá ṣe bẹ́ẹ̀ àní ní àlùwàlá ẹni náà béèrè pé ṣé a wí gbólóhùn bisimilá pẹ̀lú wíwí pé a wí sókè àbí àwí pẹ̀lú pé ahọ́n wa òkè àti tìsàlẹ̀ yóò kàn kanra wọn ní wípé yóò ṣe àmì pé a ṣe bisimilá. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ó wá nínú hadithi tó fẹsẹ̀ rìn lẹ̀ wọn nàbí sallallahu alayhi wa sallam wọn ni la liman la wudu'a lahu wa la wudu'a liman lam yusammi isma Allahi alayhi kò sí sọ̀láàtì fún gbogbo ẹni tí ò bá sálọ àlà kẹ́bù sẹ́kù kò sí àlọ́ àlà fún gbogbo ẹni tó bá kùnà láti dárúkọ ọlọ́run lórí àlọ́ àlà rẹ̀ ibi yòówù tá a bá ti wá fẹ́ sí àlọ́ àlà á dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ àlọ́ àlà wa ohun tá à ń sì ń pè ní ọ̀rọ̀ òun náà ni tó bí kí ahọ́n mì tó sì bí kí ètè kó mì ahọ́n kò mì ètè kò mì wọ́n ń pè léyàn ní kàlámù nàfsì ọ̀rọ̀ tá a sọ sínú. So ọ̀rọ̀ tá a sọ sínú kì í sọ̀rọ̀ ó dìgbà tá a bá tó sọ lọ́nà tó mú kí a hán kó mì kété omi yálà àwọn tá a la sọ lọ́rọ̀ gbọ́ àbá gbọ́ ṣùgbọ́n tí ètè bá ti mì tá a hán náà mì èèyàn ti sọ ọ̀rọ̀ nìyẹn torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi ń yé wa nínú ọ̀pọ̀lọpọ̀ àyè náà alukur'an bí ọ̀rọ̀ tán sọ sínú kò sí bó ṣe lè yí ọ àyàfi tó bá pẹ́ wà lásàlàyé rẹ̀ fún ọ ọlọ́ni wa yaquluna wa yaquluna fi anfusihim ma la yubduna lak wọ́n máa sọ sínú ara wọn nǹkan tó ṣe pé wọ́n ṣàfihàn rẹ̀ sí ọ. ṣùgbọ́n làwọn ọba ló tú wọn fún ló fi yá ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ sínú ara wọn. wàyí o tọba wa lọ sọ̀rọ̀ lọ́rọ̀ ahọ́n rẹ̀ gbọ́dọ̀ mì ètè rẹ̀ gbọ́dọ̀ gbọ̀n bọ́yọ̀ gbọ́ àbọ̀ gbọ́ ètò túmọ̀ sí kò lè sọ jẹ́jẹ́ o lè gbọ́n sókè ṣùgbọ́n gbọ́dọ̀ wí ní wíwí. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérí láwọn ilẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé wo mi wọ facebook ẹ máa fi ọ̀làdùnní bello ẹ máa fi wá tí ẹ bá ti ń rí ẹ máa share rẹ̀ káàkiri bákan náà kí ẹ tún máa like ẹ ẹ bá èmi àti iṣẹ́ yìí bí a ṣe ń ṣe lọ́wọ́ lónìí ketekete ẹ lọ́hùn. wa alaikum salaam wa rahmatullahi orúkọ yín àti tẹ̀ tí ń pè yìí. a ṣe àná kí a ṣe àná sọ̀rọ̀ kí a ràjà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ ni pé bóyá tí obìnrin bá ti sọ̀lá bóyá ti sọ̀lá ti àṣì tó tọ́ ẹ pé bóyá bíi sọ̀lá àwọn tí wọ́n fọ̀ wọ́n ti máa ti sọ̀lá bíi bóyá bíi twenty to five ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó wá ti sọ̀lá yẹn tán ó dàbí pé bóyá òun fẹ́ tọ̀ ìgbà tó wá yẹn tán wá rí i pé òun wá tó kò mọ̀ bóyá kóun tó ṣe sọ̀lá ni yẹn ti wá ni àgbẹ̀yà lẹ́yìn ìgbà tóun ṣe sọ̀lá kan fún mọ̀ tó ṣe tó o sọ bóyá àìsàn yẹn kò tí ì tó táìmù tó yẹ kó dá tó àwọn sọlá yẹn ó sàtò bíi sọlá ìjọ kan tí ọ̀tá ṣe tó pé ìgbà tó bá máa ṣe sọlá yẹn padà tó máa ṣe sọlá yẹn ni àbí ó máa ṣe ní kọ́ọ̀tù ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá téèyàn méjì bá wáyàn lọ tó ọ wá jẹ́ pé nǹkan wà lọ́yàn ó ní ọmọ kékeré lọ́dọ̀ ẹ̀ táìmù sọlá wa téèyàn wá bẹ́ẹ̀ ṣe sọlá tó ìgbà téèyàn wá bẹ́ẹ̀ ṣe sọlá yẹn ẹnìkan ti ṣe sọlá ẹnìkejì ń ṣe sọlá ṣe lọ́wọ́ ẹni tẹ́yìn wá wà nàìjíríà sọ pé ah, ibi tó ti ṣe pẹ̀lú àyẹn o ìtọ́ ọmọ ọ wà ń ǹjẹ́ ṣé pẹ̀lú àtọ̀ ń tì ń ṣe ó ti kí rákà kan ó nìjẹ́ láti mú kejì wá ǹjẹ́ tó máa bá lọ ni máa fi lẹ̀ tóun ti ṣe lálàáfíà ni àdìpọ̀ lálàáfíà. so hmm. ìbéèrè ni tí ọkùnrin kan bá lóun ọ̀fẹ́ obìnrin kan mọ́ hmm. tó ọ̀fẹ́ wá jẹ́ bí tó ti ibi ọmọ tó wá títí ọkọ àárọ̀ yẹn ọbẹ̀ tẹ̀ ní káì tó wá lọ sí ibi bẹ̀ obìnrin yẹn lọ síbi ọ̀dọ̀ ọkọ àárọ̀ tó fẹ́ ìkejì tó yẹn ó ti kú tó wọ́n sá lọ sí ibẹ̀ láti lọ sojú tẹ̀ níbi ní káì tó tó ǹjẹ́ tó lè síjú fọ́kọ àárọ̀ yẹn nígbà tó ti lóun ọ̀fẹ́ mọ́ tó lè síjú fàbí kò lè síjú fún wọn àbí lẹ́yìn ìgbà tí wọ́n ṣe nìkan yẹn tán ṣé ọkùnrin yẹn tí ó tẹ̀lé fi ọwọ́ kà fún ayé bá kan àbí tó tẹ̀lé àbí kò lè fi ọwọ́ rẹ̀ kà pé bóyá ìyàwó òun náà dẹ̀ ni hmm. olóṣìnà òun máa gbà padà sọ̀tàrà yẹn kan. ọkùnrin pé ń jẹ́ téèyàn ṣe sọ lára èèyàn ti wá ṣe sọ láti tan ìtàn gbàyàn lẹ́yìn rẹ̀ èèyàn wá lọ tọ̀ èèyàn ṣàkíyèsí pé nǹkan oṣù ti dé ṣùgbọ́n èèyàn fura mà bóyá nǹkan oṣù yẹn ó ti dé ṣáájú kó tó di pé èèyàn ṣe sọ̀lá àbórí sọ̀lá àbílẹ̀yìn sọ̀lá tí ló ti wá kò sí wàhálà nígbà tí èèyàn bá parí nǹkan oṣù rẹ̀ ẹ̀ ní tán sọ̀lá tù yẹn ṣe máa ẹ̀ní tún sọ̀láàtì yẹn ṣe mọ́ nítorí pé gbogbo sọ̀láàtì tó bá pé ní àkókò rẹ̀ ní nǹkan oṣù dé báyìí nínú sọ̀láàtì tọ́lọ́wọ́n bá ṣàmójú kúrò fún yàn lórí ẹ̀ àyàfi tó bá jẹ́ pé ẹ lọ́sọ̀ láti yẹn lára òòrùn fi wọ̀ lọ́jọ́ yẹn ẹ̀ sì tó òòrùn fi wọ̀ ẹ̀yìn ìgbà tó òòrùn wọ̀lẹ́ wá fura mọ̀ pé nǹkan oṣù ti dé ẹ san gbèsè sọ̀láàtì láṣírí yẹn padà ní tẹ́tẹ́ bá parí nǹkan oṣù yín. ẹ wá ń sọ nínú ìbéèrè yín pé ṣé nígbà tí ó bá yéèyàn wípé nǹkan oṣù àbí tí nǹkan oṣù bá ti yẹ kó dá tí ó dà téèyàn wá lọ lára àbí èèyàn ń rò pó ti dá àbí ó ti dà èèyàn fẹ́ wojú rẹ̀ pé sínsìn tó ń wá èèyàn wá lọ lára fódìdí ọjọ́ kan ìgbà téèyàn wá rẹ́jẹ̀ fódìdí ọjọ́ kan yẹn èèyàn fi wá máa ń jọ́ kejì pé nǹkan oṣù yìí ti dá lèèyàn bá wẹ̀ ṣe wá ń sọ pé ṣé sọ láti odidi ọjọ́ kan yẹn ṣéèyàn san padà bí ò ní san padà béèyàn bá sì san padà ṣéèyàn san lásán pé ni àbí àsandín ọ̀sán ẹni tó yẹ pé lé lọ́wọ́ wọn èyí ṣe sọ láti tiwọn ní kọ́sù ẹ̀ ṣe láti pè ní èso rìnrìn àjò lẹ́wà. wàyí o ọ̀yẹ́ káwọn obìnrin wọ́n máa lọ́sọ̀ láti lára fódìdí ọjọ́ kan nítorí pé ẹ̀ bá ń wojú nǹkan oṣù pé ṣé yóò sì tún wà bí òní wá mọ́ nítorí pé àwọn ọ̀kan nínú àmì méjì tẹ́ bá ti rí nínú àwọn àmì téèyàn máa fi máa pé nǹkan oṣù ti dá ó ti tó bí kò tẹ́ pé ẹ mú òwú tutù àbẹ́kísà ẹ kí bọ àyè ibi tí nǹkan sùn gbà jáde ẹ̀rí kó ti gbẹ kò sí nǹkan kan títún jáde ń bẹ̀ mà so ẹ ti mà pé nǹkan sùn ti dànù àbí kó sì jẹ́ pé omi funfun tó dà gẹ́ bí ẹ̀fun tí máa jáde lábẹ́ obìnrin lẹ́yìn ìgbà tí nǹkan oṣù bá ti dá tí máa jẹ́ àmì láti mọ̀ pé nǹkan oṣù ti tán ó jáde lára yín kẹ́ lọ́ ẹlẹ́ẹ̀kan náà ní kẹsì máa sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa so torí ká máa fi sọ láti falẹ̀ ká máa fi ti pé à ń wojú nǹkan oṣù ká máa fi ṣèkẹ́wọ́ nígbà tí nǹkan oṣù sì wá má bí ìgbà téèyàn fẹ̀sìn ṣeré ni àwọn ò sì mọ̀ gbà wo ni kó ń bọ̀ téèyàn wà kú pẹ̀lú pọ̀ máa má pẹ̀sìn tì ẹgbọ́n tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ nínú alukur'an ó ní fawailun lil musallin alladhina hum an salatihim sahun wáyìlù àyè burúkú kan nínú náà jahannam àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí tí wọ́n sọ síbẹ̀ tí ò yọ kọ́ máa jẹ́ ti àwọn àti sọ̀láàtì ṣùgbọ́n àwọn ẹni tí máa fi sọ láti falẹ̀ nínú wa mm-hmm. torí délé ẹjá kè sára ọ̀pọ̀lọpọ̀ máa ń dá àwọn àṣàkáṣà àṣà tó múni wọ jahannama rọrùn láwùjọ wa wípé àjàpọ̀ mm-hmm. ìní ìjọ kìíní kan lójú àjàpọ̀ níjọ aláìfẹ́ lọ́wọ́ bá sìn lójú torí délé ẹjá sọ́ra fún ẹjá sin lọ́wọ́ bá lásìkò ká má fi falẹ̀ mm-hmm. ẹ tún wá ní tó bá jẹ́ pé ẹ bá lọ́ọ́ bẹ nìkan wò ẹ wá ń ṣe sọ láti láyè ibì kan wọ́n ní tí wọ́n fi ń yé yín pé à ayébí tẹ́ dúró yẹn ìtọ̀ ọmọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyọ̀ ti ṣe rákà kan àbẹ́ ti ṣe jù bẹ́ẹ̀ lọ àbẹ́ tiẹ̀ ti parí sọ láti yín kó tó di pé wọ́n ta yín lólobó bẹ́ẹ̀ kí ni nǹkan tó tókù tẹ̀ sí tó bá jẹ́ pé ìtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ti tẹ́ ìtẹ́lé ìtọ̀ yẹn lórí ìtọ̀ yẹn kò rin gbára àtẹ́wà bí ara ẹni tí ń ṣe sọ láti kò sí wàhálà ńbẹ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ní ìsinyìí ibi tá a gbẹ́ igi kọjá sọ́kẹ̀wé tí gbẹ̀ ń dà bẹ́ẹ̀ tí ń dà bẹ́ẹ̀ tí tọ̀ ń dà bẹ́ẹ̀ tó bá gbọ́n ti ṣe dẹ́kun òkè rẹ̀ àlè ṣe sọ láti lórí rẹ̀ tó sì jẹ́ pórí ìgbẹ́ àtìtọ̀ lẹ dùn àmọ́ gbà tó ṣe pé àrítọ̀ àrígbẹ̀ àyè ibẹ̀ ọgbẹ́ fúrufúru hmm. bẹ́ẹ̀ náà níbi tó mọ́tò sí ìtẹ́ tí wọ́n tẹ́lẹ̀ lórí ẹni tí ń bẹ́ńbẹ́ àti ìtẹ́ tí ń bẹ́ńbẹ́ ó yí ó kí débi pé ìtọ̀ yẹn ò ní gba ara rẹ̀ jáde ẹ̀ sọ láti yín kò sí wàhálà ń bẹ̀ àmọ́ tó bá pé ìtọ̀ yẹn bá ti rin jáde débi pé ó ń ka sọ yín sọláàtì tẹ ẹlẹ́ẹ̀sìn kìí ṣe sọlá mm-hmm. ẹ já ẹ lọ fọ ìtọ̀ yẹn kúrò lára yín ẹ wàá pààrọ̀ àyè láti tún tún sọláàtì yín yẹn bẹ̀rẹ̀ mm-hmm. eléyìí ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní tó bá rí pé àwọn bá ti bímọ síbi kárí mm-hmm. àwọn sì tún lọ lọ́kọ ń bomi nígbà tọkọtà alákọọkọ kọ àwọn alẹ ọ̀kan nù àwọn ọmọ táwọn ti wá bí sílé ọkọ àárọ̀ ó ti wá dàgbà débi pé ń lọ ilé ọkọ àwọn wa lọ síbẹ̀ láti lọ pétọ̀ àwọn náà nìyọ ọmọ tí ń lọ ilé ọkọ yìí báyìí so wọn á ní ọkọ kejì tó sì fẹ́ àwọn òun ti kú nígbà táwọn wa débẹ̀ ṣé ẹni tó jẹ́ bàbá ọmọ tí ń lọ ilé ọkọ tó ti fìgbà kan jọ́kọ̀ àwọn rí tẹ́lẹ̀ o tó lè tún rójú àwọn táwọn bá dẹni tí bá máa bójú káwọn ò ṣèjú fún ṣèjú fún pé kìnnì kì í sọkọ tí ń mà ó ti di àjòjì sí yín níjọ́ tọkùnrin bá ti kọ obìnrin sílẹ̀ ó ti tán gbogbo ẹ ti pinnu kó ní kálukú kó dúró tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nù. ẹ tún wá sọ débi pé ẹ yàtọ̀ sí tó bá rójú rẹ náà tó tún lè fọwọ́ jẹ́lá jẹ́lá báwo pé kí ni ọlọ́mọṣẹ́ á lọ dàrán. sọ nítorí de eléyìí báyìí kódà tó bá fẹ́ dán wọ́ ẹ gbà ọwọ́ rẹ dànù ní kó àbọ̀ gbádùn hmm. bá ti sè pé nǹkan ṣe ọmú kankan ni hmm. òfin ọlọ́run ọba nìyẹn. Hmm. àwọn nítorí pé sọ pé wọ́n fi àwọn ẹjọ́ fẹ́ yín náà. Oh, plus two three four eight zero eight three two nine three eight nine six eight. ọ̀dà hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. ó kọ́ mi ní abdulsalam abdulkọ́jú láti ìbàdàn. láti ìbàdàn kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé tí ènìyàn bá lọ sí ilé àná fún mọ̀ mm-hmm. tí wọ́n sọ pé kí èèyàn ó tẹ̀ gbọ́gbẹ́ bíi kéèyàn olóṣù mhm. ṣùgbọ́n ẹni mo wí tẹ olè lọ pé àti kéèyàn afọrùn tẹ kékeré gan òun rẹ̀ dé àti ṣe tó tó wọn sọ pé kẹ́ni mo lọ tó tó yá pé wọ́n á kó ń bẹ̀ lọ́jọ́ yẹn bọ̀ wọ́n sì dúró pé tó bá lè padà wá láti wá tẹ̀ àwọn ti tàn àti fọmọ fún ẹni dẹ́ ni kó tó di kó rí ọmọ yẹn tó ti pẹ́ tó ti ó ti ń ṣe ìwádìí láti ní. àti àti àti gbélé yín yé ṣé ìbéèrè mi kí ni ìbéèrè mi. ìbéèrè kejì ó ní pé kí ni ọ̀nà tá a lè gbé gbà tí ó lè rọ̀ wá lọ́rùn láti lè mọ rí àwọn oníṣúná torí pé tá a bá rí sísà tó fojú jọ wá gan á padà rí pé tá a bá délé wọn náà ìyàtọ̀ ní àbálẹ̀. alhamdulilayi ẹni tó fẹ́ fẹ́ yàwó tó wàá lọ sí ilé àwọn òbí ọmọbìnrin tó fẹ́ fẹ́ ṣùgbọ́n tó ṣe pé àwọn ti ní àlàkalẹ̀ ń bẹ pé àwọn ò lè fọmọ táwọn fẹ́nìkan àfẹnitọ́ bá ti lè kúnlẹ̀ kó bá jẹ́ kèfèrí hmm. ẹni tí ọba ti lè dọ̀bálẹ̀ àwọn ò lè fọmọ fún ṣe lẹ́yìn á sọ pé àṣà làwọn ń bá káwọn ò tí ì gbẹ́sìn yìí ṣò hmm. ẹni tí ọba sì mọ nǹkan wọn máa ṣàlàyé rẹ̀ fún mi ẹ mọ̀ pé àwọn àṣà lọ́dọ̀ àwọn ẹni tí àṣà tó mu lómi tó jẹ lógún hmm. àwọn máa mójútó wọn máa kíyèsí ìjòfin ọlọ́run ọba gan lọ <laughs> sọ̀rọ̀ lẹ́yìn <laughs> aburú ńlá ni ó sì pọ̀ láwùjọ wa hmm. tá a bá rí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó gbé àṣàhárí hmm. tó sì ń pera rẹ̀ ní mùsùlùmí á sọ pé kò tí ì lágbọ̀ọ́yé fẹ́sìn Islam hmm. kò sì lè má jẹ́ bẹ́ẹ̀ báwo ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ṣe súnmọ́ ká lọ gbọ́rọ̀ lọ ìhàwó ni wọ́n kọ sí káwọn máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ gbogbo èyí tí àwọn èèyàn ń ṣe lọ́tún tí wọ́n ń ṣe lọ́sì ìbá ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹnu sáta ìdánilẹ́kọ̀ọ́ ni hmm. wọ́n lè kékin náà ń gbé kékin náà péjọ tẹ̀ ń gbọ́ hmm. tásùbò di rákà mẹ́jọ ni hmm. bẹ́ẹ̀ ni yorùbá wí torí fáwọn kẹsìn fún kankan bí àṣà wọn torí de eléyìí báyìí yorùbá náà fúnra ara rẹ̀ náà lọ sọ pé dọ̀bálẹ̀ kìí ṣe wà ntẹni tí ń dọ̀bálẹ̀ fẹ́ jẹ ní wá sọkò nítumọ̀ kankan irọ́ burúkú lásán ẹ̀tàn jẹ́ torí de eléyìí ṣé tí ẹni tó fẹ́ fi ọmọ yín bá ti dọ̀bálẹ̀ tó bá ti kúnlẹ̀ ó ti ṣe dáadáa sọmọ yín nù títí láéláé kò bá máa lù kò bá máa nà kò bá máa fọ̀bẹ gé lára ó sàtìjọ́ máa rí hmm. torí de eléyìí báyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ti torí tóun náà wá ń wá kó wá ṣe ń tọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ hmm. nítorí pọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ a kì í tẹ̀ fẹ́nìkan báwọn àfi Allahu Rabbul Alamin èèyàn wá lè yí padà kó dọ́lọ́n eléyìí ò jẹ́ bá wọn níbo làwọn sì máa rá àwọn obìnrin <laughs> tí wọ́n ń ṣe súnà fẹ́ ẹ máa wá wọn náà <laughs> so inṣàlá bẹ́yìn náà ṣe ọ̀yẹ́yìn náà ọkùnrin mélòó náà ní ṣe súnà <laughs> so bẹ́yìn náà ṣe jẹ́ pẹ̀lú ṣe súnà jẹ́ pé obìnrin náà wà yín láwárí bẹ́ẹ̀ lẹ́yìn náà ọmọ obìnrin tí wọ́n ń ṣe súnà láwárí inṣàlá táníyàn bá ti dà pẹ̀lú téèyàn ń wá ọlọ́run ọwọ́ gbé kálukú kó irú ẹni tí ń fẹ́. a lè pé kò sí wọ́n pọ̀ alhamdulilayi ẹ̀sìn ọlọ́run bá ń tàn ká gan àwọn èèyàn tí sì ń gbàgbọ́ ẹ̀sìn wọn pọ̀ gan. tó ṣùgbọ́n ẹ wá sọ̀rọ̀ kánú béèrè yín pé torí pé tẹ bá rọ ọmọbìnrin tí ń ṣe súnà náà ń gbẹ̀ bá délé rẹ̀ bá pé wọn ò ṣe súnà bẹ́ẹ̀ náà ni ẹ̀yin gan alára tẹ́ ẹ bá wọlé yín wò ó lè jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ ṣe súnà àwọn bàbá àti màmá yín kọ́ ẹ rí i pé ẹ̀yin náà bẹ lórí pé ẹ̀ tó ń bá wọn fà á dà pé díẹ̀ díẹ̀ dá ẹ ẹ tó wọn ní láti inú kòkò dúdú. lẹ́kọ̀ọ́ fúnfún jíjà rẹ̀ jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérè bẹ́ẹ̀ lè máa gbọ́ wa ní ìkànnì ojúwe wo wọ Facebook ẹ máa fi ọ̀làdùn mi dèlò wa kẹ́ ẹ máa láìkì ìkẹsì e, tó máa ṣí ààrẹ ẹ rí èmi pẹ̀lú Sheikh tí àdìjọ ń ṣe. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh wọ́n kò ní ibi ẹ ti ń pè yìí orúkọ mi kamaldeen abdulsalim niger republic. kí ni ìbéèrè yín. mo kí àwọn sẹ́kọ̀ọ́ wa bá kí ẹ̀ ń tẹ́ ń darí ètò. ẹ ṣé o. inṣàlá ìbéèrè ni alákọ̀ọ́kọ́ tí àwọn ọmọ sukùl tó wà nínú exam. Mhm. wọ́n wọnú kíláàsì ní ìkẹ́bí three thirty ni wọ́n wọnú kíláàsì three thirty ó sì di ìkẹ́bí six thirty kí wọ́n tó jáde mọ́gírì yóò kù dẹ̀dẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú ṣé wọ́n lè ṣe ásírì kún tó wọlé àbí wọn lẹ́tọ̀ọ́ àti kí ásírì kún tó wọlé. eléyìí ìbéèrè ní alákọ̀ọ́kọ́. ẹ̀kejì. ìbéèrè mi ẹlẹ́ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. Mhm. bí ẹ bá fẹ́ ṣẹ́bù fún ọmọ ìyá àwọn ọmọ tí gbogbo wọn lọ ilé ẹ̀kọ́ wa gbapò wálé ìyẹn wá ṣe ẹ̀bùn fún òun nìkan ẹ̀ ń tọ́ ẹni ọgbapò yẹn ṣé èèyàn lu òfin ọlọ́run àbí èèyàn ò lu òfin ọlọ́run látara àdìsá ní ìsọ̀lọ́ àlùsọ́lá pé tó ní tábà sẹ́bù fáwọn ọmọ akáṣe fún gbogbo wọn. àwọn eléyìí ní skul ni ọ̀kẹ́ gbìyànjú pé tẹ́ ẹ bá ṣe ẹ̀bùn fún un nìkan èèyàn ò lu òfin ọlọ́run hmm. eléyìí ìbéèrè ni. ẹ ṣé o. ṣáàlà tó ọjọ́ sákùnmọ́lá ọ̀kẹ́. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní tí èèyàn bá hmm. bẹ̀rẹ̀ bí aago mẹ́ta àbọ̀ lọ́sàn-án so wọ́n sì fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní wákàtí mẹ́ta mẹ́ta tí wọ́n fi kọ ìdánwò yìí tán ìgbà tí wákàtí mẹ́ta yóò bá pé sí aago mẹ́fà àbò ti lù magrebu ti ń kú dẹ̀dẹ̀ kọ́ wọlé àsìmọ̀ pásìkò tí wọ́n bẹ̀rẹ̀ ìdánwò yẹn sí àkókò asiri ò tí ì wọlé wọ́n ní sáà lè ṣe asiri láti ilẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká ṣe sọ láti láti ilẹ̀ sẹ́ni tó ṣe é pé kò sí lórí ìrìn àjò sẹ́ni tí èsì pé àròfá lọ́wọ́ pẹ́ni tí èsì pé Muzdalifa ló wà. Hmm. ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fi àsìkò sí òun náà ni sọ̀láàtì jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo. ká ṣe sọ̀láàtì láti ilẹ̀ láì kò sí ìdí kan nínú ìdí tí òfin ṣẹ̀ríyà tó ti torí rẹ̀ sọ́pá lè ṣe bẹ́ẹ̀. lẹ́yìn ewu ńlá bẹ́ẹ̀ fún yàn nínú òfin ọlọ́ hmm. kódà gan nínú ewu tó wà ń bẹ nípa olùmọ sọ pé ó lè sọ yàn di kèfèrí. La ilaha illallah. nítorí pé ọmọ ọmọ afẹ́ lùfín ọlọ́run ọba nìyẹn. Hmm. ìdánwò àti ntọ́jọ bẹ́ẹ̀ kò sí nínú àwọn àdí pàtàkì eléyìí tó ṣe pé ṣẹ̀ríà tó ṣe àlàkalẹ̀ rẹ̀ péyàn lè ti torí rẹ̀ máa ṣe sọ láti kásìkò rẹ̀ tó wọlé. Hmm. lẹ́yìn ìjọba torí lẹ́yìn àmọ́ kí tó máa ní wákàtí mẹ́ta lẹ́fìsì náà ò kì í ṣe dandan kọ́lé wákàtí mẹ́ta náà ló fi jókòó níbi tó ti ń kọ̀ dáwọ́ wọ́n bẹ nínú àwọn ọmọ tó ṣe kí wọ́n ní kí wọ́n ṣe wákàtí mẹ́ta kí wọ́n fi kọ̀dán òun tó yẹ pé tó bá ti ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní òtún máa náwó pé mo ti kọ́tán hmm. àwọn ọmọ oníwà ń wára tó jẹ́ pé àwọn tí wọ́n aláṣẹṣèdí rẹ̀ mi làwọn. Hmm. ẹlòmíì ọgbọ̀n ìṣẹ́jú ẹlòmíì wákàtí kan ẹlòmíì wákàtí kan àbọ̀ ẹ̀rí pé ńgbà sago márùn ọba fìlú kálukú ti túká. Hmm. so inṣàlá ńgbà ẹ bá jáde ẹ máa ṣe sọ láti làásù. tẹ́lẹ̀ sí àṣeyege tó gbégbá orókè nínú ìdánwò nílé ìwé wọn táwọn ọmọ míì àwọn sì jẹ́ pé tán àwọn náà ságbà pálí wálé <laughs> so àwọn fẹ́ fún àwọn ọmọ ilẹ́bùn ṣé á dá fún ẹni tó gbégbó orókè ńlẹ́bùn ni yàtọ̀ sáwọn ẹni tó fìdí rẹ̀ ni àbí gbogbo wọn náà láàfù òfin ọlọ́run ni pé gbogbo wọn lẹ́fùn hmm. nítorí pé ànábì sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ pé ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa hmm. nígbà tí eh, Nu'man tó wá sọ fún anabi sallallahu alaihi wasallam àbí tí bàbá bashir tó wá bá anabi pé ọmọ mi yìí wá sí tí mo fún hmm. mo bùn ní ẹrú kan anabi sọ pé hmm. àbí gbogbo àwọn ọmọ náà ló bùn nírú nǹkan yìí hmm. ah, ó ní rárá o. ah ànábì ni ẹ má pè mí jẹ́rìí sábòsì mm-hmm. ẹ má pè mí jẹ́rìí sábòsì mm-hmm. torí pé bá a ṣe bí ọmọ tí ọgbà rí mm-hmm. la bí ọmọ tọpọlọ rẹ sùn <laughs> gbogbo wọn ọmọ wa náà ni gbogbo wọn ṣe mm. ẹ̀yin sì ń fẹ́ kẹ́ ẹ jèrè ìgbọ́rọ̀ ọmọ kínní bẹ́ẹ̀ sì fẹ́ jèrè ìgbọ́rọ̀ sí mi lẹ́nu ọmọ kejì mm. so bẹ́ẹ̀ yẹn ọba ti wá fẹ́ jẹ́ sábàbí tọmọ kan ò fi wá yà láì gbọ́rọ̀ ẹ gbọ́dọ̀ bùn ẹnìkan lẹ́bùn kẹ́ ẹ má bùn ẹlòmíì. nítorí pé ọmọ tí ò ṣe dáadáa o tẹ́ ẹ bá ti fóun lẹ́bùn orí ìtẹ́ fọ́ọ̀mù tí ń ṣe dáadáa o pẹ̀lú ògbó ọlọ́run akúrí náà ni ọmọ abẹ láìláì ok ṣé nítorí pé mi ò ti ṣe dáadáa nù dánwò lẹ́yìn fẹ́ mi ní nǹkan kò sí wàhálà kò sí wàhálà ká máa bá lọ so kò ní pé yín so àmọ́jẹ́ bá bùn lẹ́bùn pé ah tó ń ti pín ìsàṣeyege bàbá mi sì fún mi lẹ́bùn báyìí má mi fẹ́ mi náà lẹ́bùn báyìí pẹ̀lú ògbó ọlọ́run tó bá di sáà míì tí bá ń bọ̀ hmm. á máa yà wọ́n lẹ́nu bí màá ti ṣe gba ìdánwò yìí tó hmm. so ọmọ yìí padà hmm. ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin òbí àti ilé ẹ̀kọ́ kò sí nǹkan tó burú pé kí ilé ẹ̀kọ́ kó fún ọmọ tó gbégbó orókè kó fún lẹ́bùn yàtọ̀ sẹ́ni tó gbégbó orókè torí pé ilé ẹ̀kọ́ yìí sòbí ẹnì kankan nínú wa òun ń ṣe alámòjútó lórí wọn ni àmẹ́yìn tẹ́ jóbi àbá ṣe bí ẹni tó gbárí náà lá bí ẹni tó gọ̀ torí délé yìí gbogbo wọn lẹ́fun lẹ́bùn tì í. ẹ lọ́run. Àlọ́ sàmọ́ ní pàǹtí lábá kàkó. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Wo kọ́ níbi ẹ ti ń pè yìí? Ẹni rí àdẹ̀bẹ̀ láti ìlú Gabon. Gabon. Kí ni ìbéèrè yín? Naam. Níbi tí àwọn àmì báyìí, iṣẹ́ awakọ̀ la máa ń ṣe. Gẹ́gẹ́ bí dírẹ́fà. Tí a bá ti da wa dúró, ìgbà míì ó máa jẹ́ pé àwọn nǹkan bí ọtí bíyà ẹ máa ní kí a bá wọn kó àti máa ń kọ̀ àrí pé kò bọ́ fi ọlọ́run mu. nǹkan tí mo wá fẹ́ bèrè níbẹ̀ níbi ni pé ṣé tàbá rí ẹni tó mu ti mu tí tó dá wa dúró nípò fẹ́ wọkọ̀ tí a lè gbé wọn. nàmú ìbéèrè mi náà gbé náà. alhamdulilayi àkọ́kọ́. Eh, tó bá pé mùsùlùmí ní bá ń ṣiṣẹ́ à ń wakọ̀ <clears throat> oríṣiríṣi ọkọ̀ táwọn èèyàn máa ń wà kò bá jẹ́ tán fi ń pẹ́rù a bá jẹ́ tán fi ń pẹ́rù kò bá sì jẹ́ pé bọ́lọ̀ kadà tó mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́ ti lópin ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí <clears throat> torí bó ló ti sọ fọlọ́njọ́ gbẹ̀ndàkìyàmù hmm. <clears throat> àfi tó o bá ní èsì tó múnádóko tó o lè sọ fọlọ <laughs> pé ìwọ Ọlọ́run abáwọn kọtí kí wọn káwọn náà lè bá gbádùn ẹ̀mí wọn ni ah. Ọlọ́run abáwọn kọtí torí kí ayé tiwọn náà lè bá máa lọ ní gbẹdẹmukẹni tó bá ti máa ń tọ sọ fọlọ tó ọ̀rọ̀ náà lọ gbà náà àmọ́ haram haram haram ni kí mùsùlùmí ọjọ́ pé ń bá wọn kọtí hmm. gẹ́gẹ́ sọ jẹ́ pé haram ni kí mùsùlùmí kọjá pé wọ́n ló fún ọ láyè tá ti ń pati hmm. wọ́n ló fún ọ láyè tá ti ń tọ́tí hmm. wọ́n ló fún ọ láyè tá ń kọ́tí pamẹ́sí tó mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ eléyìí ń ẹ wá ní ẹ̀yin gẹ́gẹ́ bí awakọ̀ hmm. ẹ̀yin gẹ́gẹ́ bí awọ̀kadà ẹni tó wá da yín dúró tó o ṣe ṣe kó ti mutí tẹ́ ẹ lè gbé wọn abẹ́ ẹ lè gbé wọn ọlọ́run ọ̀bẹ ọ <laughs> bíbí kọ́ máa bi pásíńjà ti ń dọ̀dọ̀ pé ẹ jọ o ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ kí n gbé yín ṣé ìsìnkú ẹ ti mutí ọlọ́run ọba ọ̀bẹ ọ àmọ́ tí wọ́n bá kí ìsìnkú ti mutí ó sì ti mutí débi pé ọpọlọ rẹ̀ ti sọnù hmm. so eléyìí báyìí kò ní í mọ bí tẹ́ ẹ ti sọ ọ́ nígbà tẹ bá débẹ̀ ẹ gbé tayọ àyè o tẹ bá wá gbé tayọ àyè tẹ bá wá tají pé bàbá ibi tẹ ẹ lẹ́nu lọ bí kéèyàn sọ pé ó lọ sọ̀rọ̀ gàdà ó sì jẹ́ pé bóyá ìta aláṣà ló ti fẹ́ sọ ó pe ọ̀rá gàdà ẹ̀wọ̀n nǹkan mẹ́fà tó ẹ bá ń tẹ náà lọ nígbà tí ẹ wá dé ọ̀rá gàdà bàbá àti dé ọ̀rá gàdà tó ti fẹ́ sọ ta sọ pé ọ̀rá gàdà ló ti sọ ta aláṣà ni òwúgbẹ́ bá tó adé bẹ̀ lọ́wọ́ rí ara ah, pé ni òṣooṣù mọ́ lọ. lẹ́mọ̀ ah, ah, pé lẹ́yìn yóò fi tiẹ̀ bá ti ń jẹ mi. ṣúgà jẹ. nígbà tí gbogbo yẹn bá sì péjọ lálábàárà láàrin ẹnìkan èrí tẹ́lẹ̀ ìkànnà mm-hmm. ẹlòmíràn pé ẹ ti gbèrú bàbá ẹ tẹ́ mọ kó rí rè ó pé. tòǹtòrí ẹ ti kí ẹni tó rí rè o pé mm. kẹsẹ̀ rè ó pé tòǹtẹ́sẹ̀ mm. rẹ bá pé kó fi máa sá lọ <laughs> lẹ́yìn ìgbà tó ti jẹ. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh abu fauzan láti wàwádùgbò. láti burkina. wàgà eh, burkina faso. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta ìbéèrè mẹ́ta mo fẹ́ bèèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ wa. dàǹgọ̀jì àkọ́kọ́. ẹ̀yin ìbéèrè àkọ́kọ́ ni pé mo fẹ́ bèèrè tí yẹn bá wà nà sọ́láàtì. Mm-hmm. tí yẹn bá ti sọ́láàtì lọ́wọ́ tí wá gbàgbé orúkọ àrkáàní sọ́láàtì kẹ́ báwo ni ẹ ṣe lè padà wá orí orí rẹ̀ lópin ìgbà tí ọba rẹ̀ ti naam o ti lé ìbéèrè kejì. èlé ni àkọ́kọ́ mm-hmm. ìbéèrè kejì bí ọyìn tí ẹ bá ṣe àtáyà mm-hmm. ọwọ́ gbígbọ́n ní ṣé àmọ́ gbọ́wọ́ yẹn títí dábì ṣe àdúrà tí a bá fẹ́ ṣe lẹ́yìn ìdaka ṣàṣàwù tiẹ̀ ni àbí ó níbi tàbọ̀lọ̀ dáadó. naam ìkẹta. ẹlẹ́kẹta ni pé lérí eh, rúkú. naam ǹjẹ́ ìyẹn lè ṣe àdúrà lérí ìrùkú lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe subhana rabbi al-azim. naam naam àti wọ́n yóò sọ̀rọ̀ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta. naam ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yẹn bá gbàgbé orígun kan nínú orígun sọ́lá. naam tí yẹn sì wà lórí sọ́lá ti yẹn. naam tí yẹn padà síbi àti ṣàtúnṣe rẹ̀ kó tó di pé yẹn tẹ̀síwájú. bí hmm. àpèjúwe ní ìsìn ẹ̀kẹ́ fatiha sọ wáyé kẹ́ lọ sí rùkú lẹ́ẹ̀ ẹrùpẹ́ ti rùkú ẹ ti gbórí sókè láti rùkú nílẹ̀ bá lọ sí foríkalẹ̀ so ẹ ti já rùkú ẹ tún já gbígbórí sókè láti rùkú hmm. orígun méjì lẹ ti sọnù hmm. so ìtẹ́ wá rántí ní foríkalẹ̀ o lẹ́sẹ̀kẹsẹ̀ láti foríkalẹ̀ láti dìde lọ sí rùkú hmm. rùkú tẹ pati ẹ ṣe ẹ bá rùkú tán ẹ tún gbórí sókè láti rùkú ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sí foríkalẹ̀ nígbà tẹ bá parí sọ láti yín ẹ sálámà ẹ wàá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà nítorí pé ti ṣàfikún nínú sọ̀láàtì yín látàrí gbàgbé bẹ́ẹ̀ náà ni ẹni tó bá gbàgbé ọ̀kan nínú forí kanlẹ̀ méjèèjì nínú rákà kan ìgbà tí ó wá rántí sí ó ti dìde lọ sí rákà ẹlẹ́kejì láti dúró yẹn iná lẹ ti padà lọ sí forí kanlẹ̀ kẹ́lẹ́ bá a mú ìforí kanlẹ̀ ẹlẹ́kejì tẹ́ ti gbàgbé fi sílẹ̀ wà nígbà tẹ́ bá wá forí kanlẹ̀ ìforí kanlẹ̀ ẹlẹ́kejì tẹ́ ti gbàgbé tẹ́lẹ̀ hàn ẹ ṣẹ̀ṣẹ̀ wàá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì nísìn gbàtẹ́yìn náà bá parí sọ̀láàtì yẹn sálámà nígbà tẹ́ ẹ bá sálámà tẹ́ ẹ wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé ẹ ti ṣàfikún nínú sọ̀láàtì yẹn látàrí ìgbàgbé eléyìí jẹ́ tẹni tó bá gbàgbé orígun kan nínú orígun sọ̀lá orígun kìn ín sábà tún fẹ́ jẹ́ orígun kan mọ́ torí òmíì náà tún tẹ̀lé bí àpèjúwe ta ọkọ mú atẹni tó gbàgbé rùkù tẹnu kí orígun ni. Mm -hmm tátún nàró dìde láti rùkú lọ sí dúró orígun míì náà tún ni. Hmm. tó ìgbà míì ẹnu míì máa béèrè pé ìgbà táwọn ṣe sọ láti lẹ́yìn lèmáàmù lèmáàmù gbàgbé nínú rákà kan náà àwọn rákà sọ láti táwọn ṣe ẹ̀ẹ̀kan ló forí kanlẹ̀ kó forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì. Hmm. ìgbà táwọn wá parí sọ láti tí wọ́n wá pe àkíyèsí lèmáàmù lèmáàmù bá forí kanlẹ̀ ìgbà míì wọn pàkíyèsí rẹ̀ subhanallah àti wọn ti kọ́kọ́ wí ńgbà tó gbàgbé yẹn bàbá ìmáàmù ń bá sọ láti lọ. Hmm. ìgbà tó wá di ibi tí wọ́n ti ṣe tashahhud ó kù dẹ̀dẹ̀ kí lè má mọ̀ sálámà kọ̀ sálámà ó wá forí kanlẹ̀ kó tó di pọ́n sálámà ó ṣe kọ̀bìlì. Hmm. ìgbà tí ó wá sálámà lẹ́yìn kọ̀bìlì rẹ̀ wọ́n á bi léèrè pé kí ni túmọ̀ kọ̀bìlì tẹ̀sí ó nítorí pé òun gbàgbé fi ìforí kanlẹ̀ kan sílẹ̀ nínú ọ̀kan nínú rákà tóun ṣe nínú sọ̀láàtì wọ́n á ah, ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé ìforíkalẹ̀ orígun ó ní ọgbẹ́ ah, kò gbé nǹkan kan o hmm. kò gbé nǹkan kan ẹni bá ń ṣerú rẹ̀ àṣedànù lásán ló ṣe o nítorí tó bá pè lórígun sọlá ìforíkalẹ̀ gbàgbé kì í gbé ìforíkalẹ̀ gbàgbé tó máa ń gbé oní tí ò tó orígun oní mm. tí ò tó orígun àmọ́ tó bá pè lórígun orígun orígun wọn máa pè ọ̀ á lọ́ọ́ fi kíní kan di gẹrẹ wo orígun yóò wo dànù ni ṣẹlẹ̀ mm. yìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n á ní tí a máa ń ṣe tashahhud nínú sọlá tiwa ọmọ àka wa ti ìfábẹ́là èyí tá a máa gbà sókè gbà sílẹ̀ tá a gbọ́n débì kan á dàdúró ni àbá gbọ́n wọ ibi tá a ti sálámà á gbọ́n wọ ibi tá a ti sálámà ni. Hmm. torí pé sọ́hábí tún sọ fún wa bẹ́ẹ̀ yẹn ó lóun rí ànábì sallallahu alaihi wasallam tí ń gbọ́n ọmọ ká rẹ̀ nígbà tí ń ṣe tashahhud yad'u biha ó fi ń ṣàdùà. Hmm. sáàsì mọ̀ fàdùà oríṣi méjì ni du'a'u thana àti du'a'u mas'ala àdúrà tá à ń fi yin Ọlọ́run àtàdó àtàǹfin tọrọ nǹkan lọ́dọ̀ lọ méjèèjì ní sìn bẹnu tashahhud torí délé a sì wọ sálámà wọn nígbà tá a bá ti rúkú tá a bá ti wí gbólóhùn tá à ń wí ní rúkú subhana rabbiyal azim tá a wí ní iye ìgbà tó rọ̀ wá lọ́rùn subuhun qudusun rabbul malaikati war ruh wọn ní sáà wá tún lè ṣàdúà àlè ṣàdúà o wọn kì í ṣàdúà ní rúkú gẹ́gẹ́ bí wọn ti ṣe kí alukur'an ní rúkú wọn kì í kí alukur'ani ní forí kalẹ̀ àmọ́ wọn a máa ṣàdúrà ní forí kalẹ̀ àmọ́ subhanaka allahumma wa bihamdika allahumma ighfirli tẹ́ ẹ bá wí nínú rúkú òun ṣe déédéé sunna anabi sallallahu alayhi wa sallam pànàbí máa wí ní rúkú àdúrà mi yàtọ̀ sílẹ̀ ẹ̀ gbọ́dọ̀ dán o so nítorí pé rabbi ighfirli ọ̀parí gbólóhùn yẹn anabi máa wí ní rúkú yàtọ̀ sílẹ̀ yẹn ẹ̀ gbọ́dọ̀ ṣàdúrà kankan rúkú wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín bí ẹ ti ń pè. ọ̀gbìnrin àti wọn sọ̀rọ̀ láti ọ̀nà ìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè tí obìnrin bá wà tó ní ọkọ tí ọkọ wa kórìíra àmójúlẹ̀ gidi gan-an sọ ẹ pé kìí fẹ́ rí ní àmójúlẹ̀ láti kí ni irú obìnrin bẹ́ẹ̀ lè ṣe. ọkọ kórìíra òbí rẹ̀ ṣé òbí títí wọ́n ti lọ àmọ̀bọ̀ yóò bí ìyàwó lọ kó kórìíra bí òbí tọkọ. alákòlá hàn mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ kórìíra mùsùlùmí. tí ìwà ẹni tí òun kórìíra ọ̀gá dá sí ọ hmm. ó sì máa bá a ṣe nígbàṣe ti mùsùlùmí. Hmm. so má fi hàn má sì jẹ́ ọ wà nínú ọkàn rẹ pé kórìíra mùsùlùmí hmm. mùsùlùmí máa ń fẹ́ràn mùsùlùmí ni nígbà tó ṣe pé mùsùlùmí lẹni tí wọ́n lọ kórìíra ẹ̀ṣẹ̀ ńlá lèèyàn dá kéèyàn tọrọ àforíjì lọ sọ́dọ̀ lọ. Hello. Aleykum wa rahmatulahi wa barakatuh. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. Ibrahim ló ń sọ̀rọ̀ láti ìgbà rẹ̀. Láti ìgbé ẹgbẹ́. Nàám kí ni ìbéèrè yín? Nàám ìbéèrè mi àkọ́kọ́ ni pé bí èèyàn bá mọ ẹnìkan hmm. bóyá ó fẹ́ fẹ́rẹ́ yálà èèyàn kan ìyẹn èèyàn kan ṣá téèyàn dẹ̀ mọ̀ pé oníwà ibi ni. Hmm ṣé ó tọ́ sóyàn kéèyàn sọ fún ẹnìyẹn pé kó má fẹ́ kéèyàn dẹ́mọ̀ pé kéèyàn bá sọ fún kò ní fẹ́ kéèyàn lè sọ fún ẹnìyẹn pé kó má fẹ́ kéèyàn ṣe àkọ́kọ́ ẹ̀kejì ni pé ṣé ó tọ́ sóyàn kéèyàn máa ṣe ọjọ́ ìbí. ìkẹta ni pé ṣéyàn lè máa dá ẹ̀ nǹkan náà sí. ṣéyàn lè máa. ṣéyàn lè máa dá ẹ̀ nǹkan náà nǹkan sí tó alhamdulilayi alákòókò wọn ní tí èèyàn bá máa pẹ́ nìkan fẹ́ fẹ́ nìkan tí wọ́n sì máa ní oníwà àbú hmm. tí èèyàn lè sọ fún ru onítìyìn bíi kọ́lọ́pọ́kùnrin ló fẹ́ fẹ́ obìnrin yẹn sì mọkùnrin lóníwà àbú tí èèyàn lè sọ fún ru obìnrin yẹn kó má fẹ́ nítorí ìwà rẹ̀ hmm. àkọ́kọ́ ni pé tó bá kí wọ́n bá bí ọ léèrè hmm. pé kí lọ́ọ́ mọ̀ nípa alágbájá nítorí mọ̀ nípa rẹ̀ wá sọ àmọ́ wọn bí ọ léèrè wo làyọnu sọ nítorí pé bí wọ́n ṣe máa léèyàn abò náà lọ́pọ̀lọpọ̀ mọ̀ wọ́n náà léèyàn abò. ìwọ náà máa wá nǹkan láyé pọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fọ̀rọ̀ tiẹ̀ náà lọ tí wọ́n fi dá sí náà nù tí wọ́n fi bà nǹkan rẹ̀ jẹ́. so anabi sallallahu alaihi wasallam sọ pé min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni nínú dáadáa islam ọmọ èèyàn ó ní kó fintí ọkàn sílẹ̀. àmọ́ tí wọ́n á kí obìnrin ló bí ọ́ àwọn èèyàn obìnrin ni wọ́n bí ọ́ nítorí wọ́n mọ̀ pé ẹ̀rìn mára yín wọ́n mọ̀ pọ̀ ọmọ kódà wọ́n ti ẹ̀ mọ̀ pọ̀ ọmọ àwọn lè bá wọn wádìí ń rẹ̀ gbogbo eléyìí tó bá ṣe ọgbà aládá lórí ẹ̀ tó hmm. àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n kàn máa ṣàyọnu sọ Islam ọ̀fẹ́. Hmm. tó ẹlẹ́kejì ẹni tí ó tọ́ súnà kí ẹ máa sọdún ọjọ́ òbí súnà báwo hmm. súnà tó takò gbogbo tí ò dáa ó ṣe lẹ́ni kó máa sọdún ọjọ́ kí ni tí wọ́n fẹ́ sọ pé o ti rí ṣe nínú gbèsè ayé rẹ̀ tọ́wọ́ ti kọ́ máa ṣàjọ̀dún fún tó láàyè láàyè lẹ́lẹ́. ẹni tí ta bá kú ní ìsinmi ìsìn ń bó láàmú tá à ń lọ. yá ni ń hùwà lórí táwọn àgbà ń sọdún ọjọ́ ìbí wọn á lọ gbé nílùú àgbẹ̀ ọjọ́ ìbí ó ṣe pàtàkì kíní kan ara àgbọ̀dọ̀ fọwọ́ rẹ̀ ẹ̀hẹ̀ mú ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ fi tọ́ pé gbogbo gbèsè ayé tó ṣe nínú òfófó gbogbo gbèsè ayé tó ṣe nínú ẹ̀gàn gbogbo gbèsè ayé tó ṣe nínú ọ̀ràn á dá kíni kíni tí wọ́n kíni bàbàrà wọ́n dà tó ìtakò ẹ̀sìn ọlọ́run ọba ni kí wọ́n máa ṣàjọ̀dún pọ́jọ́ tí wọ́n bí ọ. tó ń jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní káwọn lè máa dé ìkànnà sí dáńsí pínpín. Hmm. súnà nàbì sallallahu alaihi wasallam ní ká máa rí ìkànnà wa pàápàá jùlọ lọ́sọ̀ọ̀sẹ̀. bí hmm. ẹ máa lè fi sí pé gbogbo ọjọ́ jùmọ̀ ó rí ìkànnà rẹ̀ kí náà fẹ́ fi sí nígbà tó ṣe pé wọ́n hmm. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah ibaka àti orúkọ yín. orúkọ mi kamaldin abdulkareem. Ah, ah. kọ́má. ẹ jọ lórí lórí ìbéèrè pé ká bu wọn ká tẹ̀bù fún ọmọ. nínú hmm. àwọn ọmọ àwọn akẹ́kì tó lo ansẹ̀s àwọn kan ò tí ì tó lò títẹ̀ bá rà fún èyí tí ò tí ì tó. àkọ́kọ́ eh, ìbéèrè yẹn ni pé eh, ọmọ kan wà ń pò pé ká ṣe nǹkan kan fún un Hmm. nígbà tí kejì ò tí ì dépò rẹ̀ ní ìsọ àwọn kan wà ń pò ká fẹ́yàwó fún àwọn kan sì wà lọ́mọdún mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ hmm. fẹ́yàwó fáwọn náà nìsí so oníkálukú pẹ̀lú àsìkò àsìkò tí nǹkan tán tọ́ sẹ́nìkan tẹ́ ẹ bá ṣe fún ẹ ṣe lọ́n nígbà tẹ́ ẹ ṣe fẹ́ lómi ẹ̀ ń retí kóńtì náà dàgbà débẹ̀ ẹ ṣe fún hmm. lẹ́yìn ìjẹ́bù sọ̀tọ̀. ẹ lọ́run. assalamu alaikum orúkọ mi ni ọmọ ọba síwájú lókùnmọ̀ olóko látó kéde nìkan. kí ni ìbéèrè yín wà yìí. ìbéèrè mi ni pé ó gbajúmọ̀ láàrin àwa tá a jẹ́ yorùbá mhm. pé ìdájọ́ àwọn ọba ọlọ́run fi wọ́n sáàyè wọn pé tí wọ́n bá ṣe wọ́n ṣe wọ́n lè ṣe tó wù wọ́n láyé mhm. pé ìdájọ́ tiwọn ọ̀tọ̀ ni wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé lóòótọ́ ni nǹkan yìí. Mhm. èkejì tó dàbí rẹ̀ ni pé tó fi bí àṣẹ ń ṣe nínú ẹ̀sìn kìnìyí àti ọ̀ràn èèyàn dákùnkẹ́ ṣàlàyé ìbéèrè aláìmọ̀kan ni mo fẹ́ mọ̀ ẹ jẹ́ kí n béèrè mo wà láàrin àwọn èèyàn àwọn wà láàrin ara wa ni mo fẹ́ bá ṣàlàyé àti kí làwọn súnà àti nǹkan tí wọ́n ń dàpọ̀. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ń sìn àwọn súnà sí aṣọ wa wọlé nǹkan bá ń bá àwọn èèyàn rí ní nǹkan tí ò tí ì ṣe dandan pé alhamdulilayi àkọ́kọ́ ìbéèrè tẹ kọ sí ẹni ó gbajúmọ̀ hmm. láàrin àwa yorùbá wípé àwọn èèyàn máa ń sọ pé ìdájọ́ àwọn ọba ìfilẹ̀ fọlọ́n ìjọba wù àwọn lè ṣe ó dájú pé sọkúsọ lélẹ́yìn ìsọkúsọ gidi fáwọn ẹni tí ò bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run hmm. wọ́n sì fi ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ọba hmm. wọ́n fi ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ọba lè wọ́n fi kóbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti kú báyìí nìsín yóò lọ bá tí ọ̀dà pàdé wájú ọlọ. Hmm. torí pé lọ́dọ̀ ọlọ́run kò sí yàtọ̀ láàrin ọba àti mẹ̀kúnnù gbogbo apátẹ ẹrú la jẹ́ fọlọ́. Hmm. ọlọ́run kàn fi ipò ó fi ṣàdánwò fáwọn kan ni. Hmm, ipò tọ́lọ́ wọn á fi ṣàdánwò fún wa kò túmọ̀ sí pé àwọn lè máa tẹ̀lé basubasu wọ́n lè máa tẹ̀ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ tọ́lọ́ ń bá ní ẹ̀ ṣe àwọn lè má ṣe tọ́lọ̀ ń bá ní ẹ pàtì àwọn lè má pàtì. bọ́ọ̀lù yẹn ti lè rí bẹ́ẹ̀ wọ́n àti ṣe pé dídá lọ ọlọ́run dá wọn náà hmm. ọlọ́run ni wọ́n máa khalaqtul jinna wal insa illa liya'budun àtàlẹ́jẹ̀nú àtẹ̀yàn ń dá wọn torí nǹkan kan àfi torí kí wọ́n lè sìn mí ipò yówó èèyàn bá lè wà hmm. ọgbà wo wá ló tó okùn bàtẹ́sì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípò àti ní gíga hmm. ọgbà wo ni tá lọ bá náà so ànábì yìí sallallahu alayhi ọlọ́run ọba kò mú ẹ̀sìn kò fún ànábì yìí ọlọ́run sọ fún pé gbogbo tó bá wù ọ́ gbogbo tó bá sì wọ o lè pati hmm. ọlọ́run ọba sọ fáànà bí bẹ́ẹ̀ hmm. ọlọ́run sọ fáànà bí pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa ń sin olúwa ẹlẹ́dàá rẹ lónìí kan títí tí kò fi dé ni. Hmm. torí ẹ mọ̀ pé nínú dictionary yorùbá lẹ ti mọ̀rọ̀ so ẹ sì mọ̀ pé àwọn kìí ṣe pé wọ́n máa ń pa ẹ̀sìn ni so náà nìtúmọ̀ ká máa ṣèdánilẹ́kọ̀ọ́ ká máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nítorí pé àwọn náà ń sọ bá ṣe gbọ́ lẹ́nu àwọn bàbá wọn hmm. àwọn bàbá wọn náà gbọ́ lẹ́nu àwọn bàbá bàbá wọn hmm. gbàtí èsì kí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn hmm. ẹ̀sìn sọ wípé kò sí yàtọ̀ láàrin ọba àti mẹ̀kúnnù báwa ṣe ń lọ mọ́ṣáláṣí lọ́ba náà gbọ́dọ̀ wà báwa ṣe ń sọ sùyàmù rọmọbọ́n lọ́ba náà gbọ́dọ̀ ṣe báwa ṣe ń lọ sí hajj náà lọ́ba náà gbọ́dọ̀ lọ gbogbo oníkálukú wa lọ́lọ́run ọba fẹ̀sìn báwí ẹnìkan kan gbọ́dọ̀ fẹ̀sìn lẹ̀ alákòóbá ńlá wa lẹni tí bá ń sọ fọ́ba wípé bàbá ẹ̀yẹn máa ṣe tó bá wù Baba, ọlọ́run ti gba gbogbo ẹ̀ fún yín ẹ̀yin náà ni gbogbo èèyàn tó ń ṣẹ̀sìn fún ẹ̀yin báwo ọlọ́run ọba làwa ń sìn èyí sèèyàn là ń sìn hmm. torí ẹ̀ à ń fi àsìkò yìí à ń fi ń pàkíyèsí pé ká má ṣe jẹ́ni tí ó máa ṣì àwọn èèyàn lọ́nà hmm. ká jẹ́ni tó ṣe wípé ká jẹ́ni tó ṣe wípé á máa pe àwọn èèyàn lọ sídìí dáadáa á hmm. sì máa lé wọn jìnnà sáìdá tó lórí tẹlẹ́mọ̀ àwọn èèyàn ló ń bùkátà kan pè lọ sídìí ẹ̀sìn olórí tẹlẹmù wọn ló ń bùkátà fún lè jìnnà ṣáìdá hmm. kí gbogbo akálẹ̀bà jẹ́rú ọlọ́run ọba lódodo. wáyé o wọ́n ní àwọn èèyàn máa ń da nǹkan oríṣi méjì pọ̀ tí wọ́n máa wò pé tí bá ti sọ pé súnà ni wọ́n ní kàkún. Hmm. so wọ́n lè pe nǹkan súnà ní ìdájọ́ hmm. wọ́n lè pe nǹkan súnà lọ́nà tó gbà wá. irú àwọn àpèjúwe tẹ mú wá yẹn súnà ni lọ́nà tó gbà wá ṣùgbọ́n ọ̀ràn àyàn ni nídàájọ́. kódà kìí sọ̀ràn àyàn kékeré. Hmm. ọ̀ràn èèyàn tó le gidigidi tí ò ṣe takò hmm. hmm. nítorí pé téèyàn bá fi lè takò èèyàn ti fi tó ń pè ní kẹbíìrọ̀ tó mìíràn gàdá rẹ̀. lápèjúwe anábì sallallahu alaihi wasallam sọ pé ẹ fi rùngbà yín sílẹ̀ ẹ má fọwọ́ kan rùngbà yín ọ̀ràn àyàn ni kò fi rùngbà rẹ̀ lẹ̀ lábẹ́ òfin ọlọ́ débi pé nínú òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà nínú fọ́ọ̀kà tẹ́ bá máa máa fa yín ẹlẹ́tọ̀ọ́ sí kẹ́ Mm-hmm. kì í wá sọ̀rọ̀ yẹn kí lọ́ọ́ fẹ́ jìyà fún mm-hmm. láti ayé ń bínú kí lọ́ọ́ fẹ́ jìyà fún. Mm-hmm. bákan náà kí aṣọ ọmọ wọlé anabi sọlọ bá àṣẹ náà sọ gbogbo nítorí bá ti tayọ kókó sẹ́yìn nù náà ni. ṣé eléyìí wá ní nítorí fọwọ́ rẹ̀ ẹ̀ ẹ̀ mú. rárá o rárá o. ọ̀ àti wọ awọ sòkòtò fẹ́ nù ẹ̀ sọlẹ̀ ni wọ́. ẹnu kí lọ́ọ́ fẹ́ máa fi sọlẹ̀. náà náà ẹ àlè láǹfààní àti mú ìbéèrè kankan máa insha Allah kọtíla ọjọ́ mẹ́jọ ìní náà ni a tún máa pàdé pọ̀ lórí ètò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀bẹ̀ kọ́lọ́n kó fi san lẹ́sùn orí láyé bí àti ní ọjọ́ agbẹ́lẹ̀ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹdínà center aishanu ajẹlógún ọ̀sán tí wọ́n ti ń da àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú abu amina àti afa ismail tí wọ́n ti jọ kọ́ wọn ìwà ọ̀làdùnní bèlè ló kọ́ mi títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo dágbére fún ayípa sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.